Tayo, Tayo, Tayo, Tayo, Tayo, Tayo means joyfully Tayo, Tayo means joyfully Tayo, ni wọ́n kọrin náà tayọ̀ tayọ ni wọ́n